ẹ káàbọ̀ padà sórí ètò yìí ètò wa Al-Hikmat Al-Hikmat lè tó tẹ̀ ń gbádùn ọjọ́ Jímọ̀ ni máa wáyé láti lè ṣe Orísun èmi ọmọ yín náà ni mò ń tukọ̀ Alhaji Abdulkadir Yusuf Ọba ọwọ́ àdúrà gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ wípé abala kẹ́yìn yìí la pè ní ìmọ̀lódàdínì tí àwọn èèyàn ti máa ń béèrè ìbéèrè nípa tí ò yé wọn nínú ọ̀rọ̀ ẹ̀sìn hmm. abala yìí àwọn àfáà wa ti wà ń kalẹ̀ tí wọ́n bá wa tú palẹ̀ lẹ́yọ ẹyọ torí pé ìbéèrè tí mo fẹ́ dáhùn lénìí ẹnìkan ló fi ránṣẹ́ láti ibì kọ́dà ẹnìyẹn kírísítẹ̀nì ni kì í ṣe mùsùlùmí ṣùgbọ́n gbádùn ètò yìí púpọ̀ a máa wò ó náà ló fi jó fi ìbéèrè yìí ránṣẹ́ sí wa tá a bá wá kà yóò wá dàbí pé àbí béèrè àwọn mùsùlùmí nìkan là ń kà ní òkò rí bẹ́ẹ̀ gbogbo ẹni tó bá tọrọ bá ti yé tó bá ti béèrè á dà wá lóhùn nígbà tẹ́ ẹ sọ̀rọ̀ nípa ìtọ́jú òbí yẹn ọ̀rọ̀ yẹn mú fún ẹni yẹn ẹni yẹn wá béèrè wípé ó lóun fẹ́yàwó oníyàwó òun ó lọ́dún yìí ló máa pẹ́ ọdún mẹ́wàá táwọn ti jọ wà táwọn ò tí ì gbọ́ pa táwọn po ó ní ṣùgbọ́n tún láti ìwádìí òun tó ń bá lọ bí òkè bí tó ń bá lọ gbàdúrà fún òun wọn á ní ìyá òun ni tó ń bá lọ tọ̀hún wọn á ní ìyá òun ni tó ń bá lọ síbí wọn ní ìyá òun ẹgbẹ́ tẹ̀dẹ̀ sí wàṣẹ ní ká ṣe dáadáa sáwọn òbí wa ká mójútó wọn ká máa ṣe dáadáa sí wọn ó ní ah ìmọ̀ràn tẹ́lẹ̀ sọ fún òun pé òun gbọ́dọ̀ jìnnà sí ìyá òun o pé àì jìnnà sí ìyàwó òun ò lè lóyún kò lè bímọ ah tó wọn á ní ọ̀dà bọ́rọ̀ bá rí bẹ́ẹ̀ àwọn tí ó sì ní kọlù wí báwo ni kò ti sọ̀rọ̀ rẹ̀. alhamdulilayi rabbil alamin arrahman arrahim maliki yawmiddin allahumma salli ala sayyidina muhammadin wa ala alihi wa asahabi wa sallim amin. a dúpẹ́ fọlọ́n ọlọ́run tí ó ṣe wá ní mùsùlùmí lè tó ṣe pé alukurani tó sì gbé fún wa ó ní nǹkan ò sí nǹkan kan tóun ò mẹ́nubà nínú ẹ̀ nípa alámọ̀rí ẹ̀dá àkọ́kọ́ ẹni yìí a sọ pé christian ni hmm. ṣùgbọ́n ìṣòro ẹ̀ ni pé ó ti fẹ́yàwó ọfọdún ọdún mẹ́wàá ìyàwó rẹ̀ ò tí ì bímọ àmọ́ nínú ìrìn àjò ẹ̀ kí ló ń ṣẹlẹ̀ ẹ bá wò ó lọ́hùn ẹ bá wò ó lọ́sì hmm. tí wọ́n bá káàkiri wọ́n ní pé ìyá rẹ̀ ló wà ń di ọ̀rọ̀ tákó mùsùlùmí ni ìbá tún dùn láti bá a sọ̀rọ̀ àmọ́ tòun ti bẹ́ẹ̀ náà ẹ já bá a sọ̀rọ̀ gẹ́gẹ́ bí a ṣe bá ọmọ ìyá wa mùsùlùmí torí pé bó ṣe rí lọ́dọ̀ tiẹ̀ nínú náà ń bẹ lára àwọn ọmọ ìyá wa mùsùlùmí náà àmọ́ òun lọ́lọ́ ní kó béèrè ni ẹlòmíì ò sì láǹfààní àti béèrè ní gbangba báyìí àkọ́kọ́ ká bímọ láyé ọwọ́ ọlọ́run ló wà bẹ́ẹ̀ yẹn ó bá wá yàgàn náà ọlọ́run nìkan ló lágbára rẹ̀ <clears throat> kò sọ̀rọ̀ sẹ́dá kan tó tún lè ṣe láfi ńgbà tá à ń family planning methods ńgbà tá a sọ̀rọ̀ lórí sterilization ìpètò àwọn ẹlòmíì torí pé ọmọ tá a bí ti tó àfẹ́ bí mi mọ́ àbí afẹ́ wọn wọn ó ní minor surgery kan tó máa ń ṣe tó máa wá sọ wọ́n di àgàn tí wọn ò ní lè bímọ jẹ́ pé gbogbo wọn súnmọ́ obìnrin àbí ọkùnrin súnmọ́ wọn ni kò ní lè dọ́mọ Islam ò fọwọ́ sí yìí Ọlọ́run nìkan Quran sọ fún wa pé auzubillahi minash shaitani rajim bismillahir rahmanir rahim lillahi mulku samawati wal ard. Mm -hmm yahabu liman yasha'u inatha wa yahabu liman yasha'u zukura aw yuzawijuhuma sukurana wa inatha wa yaj'al man yasha'u aqima. ọlọ́run ní àtijọba àtayé àti tọ̀run ọwọ́ òun ló wà òun lòun sì mọ ṣe bó ṣe òun yahabu liman yasha'u inatha òun afẹ́ lomi lọ́mọ ńgbà tó ń bá ọmọ fún lọ́mọ òun afún lóbìnrin wa yahabu liman yasha'u zukura òun afẹ́ lomi lọ́kùnrin àmọ́ obìnrin àmọ́ wá dùn pé òun ò ní òun ò bóbìnrin hmm. bí ó ti mọ ọdún ẹ tó ń bóbìnrin náà pé òun ò tí ì bí ọkùnrin Ọlọ́run ni ìyàwójú sùkúránà wà iná sà òun á sì dápọ̀ fẹ́lòmíì àwọn fún lọ́kùnrin fún lóbìnrin fún lọ́kùnrin fún lóbìnrin àmì tó bá wù ú gbà mí ẹ̀jẹ̀ àlùmọ̀ yẹn ṣe wà kí mọ̀ òun á yẹ lómìn lágàn hmm. gbogbo gbogbo eré tó yóò tó lè mọ̀ ṣe gbogbo òun yóò tó lè lò gbogbo orú tẹ́sì yóò tó lè ṣe àgàn lòún fẹ́ yá hmm. Ọlọ́run ló nìyí èyí ni ó kàn máa wà lẹ́mìí olùgbàgbọ́ òdodo pé ẹnìkan ò lè yà wọn lágùn àfọlọ́run tó dáhùn ipe hmm. kó wọn má bímọ nì kì í ṣe pé ẹnìkan ló lè fà á ayé sì ti lajú n tí mo ń fa kéèyàn mọ́ bímọ ńgbà míì ó lè mọ̀ jẹ́ pé iye ìyá kan ló ń ṣèyàn ó lè mọ̀ jẹ́ ayé kan ló ń ṣèyàn bí ò ṣe àwọn nǹkan kan tá a nídìí láti correct nínú àgọ́ ara wa ló hmm. fi já sí pé medical uh, test a lè yọwọ́ ẹ̀ kúò láyè sìn ipe à ó ti ń tójọ́ mẹ́ta tá a ti fẹ́ ṣèyàwó tá a ṣe kíní àgbúrò mọ́ ẹ wàá lọ sọ́dọ̀ àwọn tí wọ́n mọ̀ ń pa ẹ̀ kì í ṣe yẹ̀mí wò ibi tó lọ nǹkan ló yẹ kó lọ hmm. gẹ́bí mùsùlùmí o ò tí ì bímọ ẹ bá mi yẹ̀ wò ta ló wà ní ẹ̀kọ́ so ti lọ sọ́dọ̀ àwọn gynecologist wọ́n ti yẹ ìyàwó rẹ̀ wò wọ́n ti yẹ òun náà wò pẹ̀lú àwọn test tó yẹ kí wọ́n ṣe hmm. àwọn eléyìí ni wọ́n wàá lè sọ pé bó ti rí nìyí báyìí ni ẹ ṣe rí báyìí ni ẹ ṣe rìn. kò gbọdọ̀ mú yẹ ẹ lájẹ. kò gbọdọ̀ mú yà rẹ lájẹ. alhamdulilayi alhamdulilayi alhamdulilayi ọlọmọ sábà sanyí lẹsan rí ọlá àdàbí lọ́dọ̀ Ọlọ́run la ilaha illallah ọ̀rọ̀ lẹgbọn wo gbẹ yín tẹ bá wà nírú ipò bẹ́ẹ̀ wọn ni ẹ má fojú búwo yà yín kódà bọ ẹ gbogbo nǹkan tí bá ń ṣe yín náà wọn bá ń sọ fún yín pé yà yín yà yín sá máa ṣe dáadáa sí wọn kẹsì máa bẹ lọ́hùn kẹ má fàdúrà sí ṣe lẹ àdúrà tẹ bá ń ṣe àti dáadáa tẹyìn máa ń ṣe yóò máa tu yín lẹ ọlọmọ sábà sanyí lẹsan rí ọlá àdàbí Muhammad lọ́dọ̀ Ọlọ́run fáwọn fáwọn tẹ bá tún wá fẹ́ text message tẹ́fẹ́ béèrè béèrè ẹ text sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí zero seven zero three two six zero two six zero three náà lẹ́ẹ̀ máa text message yìí sí zero seven zero three two six zero two six zero three náà lẹ́ẹ̀ text message yìí sí. àmọ́ lọ́lẹ́ ní tó bá di jọ́ mẹ́jọ inshallah àtúmọ̀ àpà lórí ètò yẹn ètò wa Al Hikmat ma assalam wa ila liqa.